ah òyìnbó ni mo fẹ́ fi sọ òwe yìí kí n tó wá túmọ̀ ẹ̀ ẹ ò ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ kàwé báwo ni wọ́n ṣe máa ń pòwe pé it's easier said than done àbí bẹ́ẹ̀ kọ́ eh, my darling sister yọ ọkọ mi lálùbáríkà ìdáyà tèmiládé ẹ káàbọ̀ mọ́ my lovely sister how are you morufat ah tó bá jẹ́ mi ni mo máa dákẹ́ tó bá jẹ́ mi ni tó bá bú mi látàárọ̀ dọ̀la báyìí mi ò ní fèsì me too i don talk am before kí ló dé tí mi ò rí yẹn tó wà online. èmi kẹ̀ mi ò jẹ́ fi ojú olóore gúngi ẹnu dùn rò fọ́ <laughs> àgàdà àwọ̀ ṣe é gbẹ́gi ah, ọlọ́màjẹ́ ìyá àbàdàn is an ingrate ládùúrú nǹkan tó ṣe fún wọn patronize ẹ̀ wọ́n ń polówó ó ń gbá wọn lójú ó ń fọ̀bẹ sí wọn lọ́rùn aṣọ tí ń tà fún wọn one one p ní ìwà bẹ̀rẹ̀ sí ní ta ní hundred hundred p. àṣé màkànmàkàn lóye ń kàn àṣemákànmákàn lóye máa ń kàn àṣọyè tó kára àwò ó máa wá ń kára ẹ̀dẹ. ìyá àbàdàn ṣé pé <laughs> thank you Mr. Regina Kuti ṣé pé no be only you waka come me I think say na only me be bad person o. Oh. tó bá wẹ lẹ́nu ni mo fẹ́nu ẹ̀ sọ. <laughs> I will not come out to abuse that speaker. I will just make him fun of her. Because ẹni tí mò ń sọ ń pa ẹ̀ yìí <laughs> mi ò burí mi ò ṣe rí mi ò ṣe ṣóòfun rí kódà tán bá ń bu gan mi ò kọ́mẹ́ǹtì ń bẹ̀rẹ̀ ṣe bóun náà sọ ń sìn pé òun wá gbèjà òun wá gbèjà jọta ló rẹ ń ṣe. ṣé o fíìlì fọ́ọ̀mù ni àbí wọ́n kọ application ránṣẹ́ that's just the question you ask me èmi tí mi ò mọ̀ ya ẹ̀ rí mi ò bú ẹ rí láyé mi madam ranjúranjú. <laughs> irọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ máa bọ́ síta gbàrà irọ́ tó ní kìmí irọ́ tó yé kébù tó tó bá gbé sórí ìwọ̀n báyìí scale yẹn máa já ni gbà olóògá ẹ̀ ra fóònù fún mi ó nígbà tó dórí bí orí Facebook yìí wèrè ẹ tí ò tí ò rántí tí ò tí ì sí ṣé bí gbogbo yín dàdé nígbà tí Facebook ń sanwó ni nígbà tí èpè dunlẹ̀ tán ń fi èpè gidi èpè jagun orí social media orí Facebook fracas níbo lẹ́yìn wọ̀nyí wà you are nowhere to be found ẹ wá rí gbogbo yín wá dé àtàwọn wèrè láyọ̀ ń bẹ̀rẹ̀ kan tó máa ń sọ̀rọ̀ mi gan máa ń rẹ́rìn ni <laughs> ọmọ ìyá mi ṣebí den he dey speak for me he dey say ládùúrò ètò ṣe fún ẹ ta ló ràn ń ṣe ẹ́ ẹ́ ó bú mi ó fi mí wé ṣenge ẹ márùn-ún ló ṣe ṣáàtì fún mi since seven years we dey here nígbà táwa ń jagun ọ̀gá ẹ̀ tó ń sọ yìí I came out because of her daughter. kò lè kò tè ní ìkọ́ I came out because of her daughter to come and say abiyamọ ni mi nígbà tó máa pìtàn òpìtàn ọmọràn ẹ wá pa fún wa òpìtàn ọmọràn ihun tí ò mọ̀ ń náà tí ò ṣojú ẹ̀ ó pè mí wá bú ẹ tí bá fẹ́ bú ẹ ni mo sọ pé mi ò ṣe fracas wọn tí bá fẹ́ bú ẹ mo mọ àwọn nǹkan tí mo lè máa jù sí ẹ but I don't need it alákọ̀ọ́kọ́ ẹni tí ò yé fracas ò bá yé wàá máa tẹ̀síyàn lójú lọ ni oúnjẹ tójú ẹ bá ká ibi tí ó dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ I am so happy yí pé o gẹ́ẹ̀tì pọ́ìntì ẹ̀ kí lẹ sọ mà you look beautiful with the glasses ah sister. mi kan náà gbé fún mi ní báyìí ibi tó ti máa ń ṣẹlẹ̀ ni wípé ńgbà tó o bá ta nǹkan kan lórí Facebook tó o bá ń jà lọ tó ń jà lọ tó ń jà lọ because o so, tajà you got nothing to lose. <laughs> Sister, this glass is really sweet. Ah, ṣe ti gbọ́ ẹ ní mu lọlé o mo ní wà nù báàgì mi ṣé ẹ mọ̀ pé rẹni rẹkọmẹ́ndì rẹkọmẹ́ rí pé júùgò ni òun ni. nígbà tí Facebook fracas sì ń gbóná tó ń gbóná gidi gbà ẹ̀wọ̀n tí màá sanwó mẹ́ta ò tí ì gba Facebook àwa jà ni wọ́n máa ṣépè fún tàwa tọmọtọmọ. Hmm àwọn ex mi ń ṣẹlẹ́yà lórí Facebook ni tó ń crop wọn lọ níbo nìwọ wà ìwọ tó wá fẹ́ wá pìtàn tó fi wá sọ fún mi pé ọ̀gá ẹ̀ ra fóònù pé mi á fi fi ṣó lóore mo lè jẹ́ kó mọ̀ wípé mi ò jù báyìí lọ o mi ò yó mi ò lánú lẹ̀ bẹ́ẹ̀ ni bí o sì pa mí I've been in Canada for more than twenty years tí wọ́n bá wá ń ra fóònù fún mi ó rí pé ìdìnnú ẹ má jẹ́ àwòrán because nílùú òyìnbó if you have even if you don't have good credit you can still get a phone and part of my hobby is the latest phone as as i'm here in nigeria bó ṣe ń ta fold three ní one point four i bought it because nǹkan tí mo fẹ́ nìyẹn ní tí mo fẹ́ràn jù nìyẹn bí kí n jó ijó àjòdálẹ̀ bí kí n lo fóònù even though mi ò mọ nǹkan tó ń ṣe nǹkan mi ń ṣe lórí fóònù mo kàn ṣáà láìkẹ̀ kí n mú dání kó jẹ́ latest. nígbà tó fọ bọ́ta mi ò bú ọ̀gá ẹ o ẹni tó padà wá abúlé nìyí mi ò bú ńjọ́ náà o mi ò sọ nǹkan kan mi àti òní jà o mo kàn án láìsí pé bí mo ṣe dórí Facebook rèé o orúkọ ìyá àbàdàn tí mò ń jẹ́ o báyìí báyìí báyìí báyìí ni mo ṣe gẹ́ẹ̀tì orúkọ yẹn torí àwọn èèyàn bìlì pé àwórì ni mí báyìí báyìí báyìí náà ṣe fún mi lórúkọ yẹn o I don't have any problem with her your boss I have no problem èmi àti ẹ ti jàrí but kò sí ìkan tó ṣe fún mi tí màá fi wá bọ́tà tí màá máa bù for what reason but ó jó yẹ ọmọ rogun ìwọ náà ṣe sọ́nsẹ̀ onú máa ń gbèjà àwa náà ti gbèjà ṣé wọn náà ti wá rí bó ṣe rí nígbà tó pè ẹ́ ló lè. ó lè orí social media tó ń pariwo pé ó gbé four million four million tó fi rí ẹran lọ́wọ́ ẹ̀ ó rí bó ṣe dùn ẹ́ oníṣe máa ń sọ pé fi abẹ́rẹ́ gúnra ẹ kó o tó fi gún ọmọ ẹ yẹ you don't know the reason why I came out for mama you don't know pé ìwọ ti endure there is no endurance in your own situation I have been with mama the past uh, what year la 2013? I came to mama twenty fifteen so tí èmi àti màmá bá wá jà àwọn èèyàn tó lóye tó lọ́pọlọ wọ́n máa ma sọ pé ah woman yìí try ó lè lásán náà pè ẹ́ ló fò bọ́ta pẹ̀rẹ̀pẹ̀ ó ya kanyama ọ̀gá ti ẹni níjọ́ kìíní àná we still repeat it tí màmá tí mo bá wọn ta ewé tí owó tètè drop nínú paper. màmá was on live chat with three point six viewers live mm. she called me a thief ìyá àbàdàn mi láìkì irú ọjà bí olè bí olè tó ń bá mi ta yìí <laughs> gbogbo ọjà tó ta mi ò rí owó wọn ò sanwó níbi tí màmá ò farabalẹ̀ lọ́dún náà lọ́hùn woman kan rajà one thousand dollars when she sees it she did not even know whether mo ti mo ti woman ti sanwó tí mo ti send there wọ́n ṣe mistakenly show identity woman yẹn hmm. and she's one of the èèyàn tó lórúkọ ní Canada tí àwọn fámìlì ọkọ ò gbọ́dọ̀ mọ̀ wọ́n dẹ̀ ń wo màmá pòórá nǹkan kan hmm. the woman deactivate her account later tí màmá rówó kàkà kémi wá bú màmá then i came out and said màmá mi ni mo mọye kọ́ọ̀tì mo gbà ní ọjọ́ yẹn pé ah, wọ́n ti bà yí ọ̀tá ẹ̀ jẹ́ wọ́n ló lè ní ẹ́ ìyá àbàdàn those are the things tí àwọn ọmọ ewé wò ní àwọn pátì kankan mọ ìyá àbàdàn tó ń wò yìí lára i came out and say ẹ eh, màámi kílẹ̀ ni mo gbé ẹ̀yin náà lẹ tó sọ bẹ́ẹ̀ owó yín náà ni mo tó jí mo jí náà nìyẹn you never said something like that o I said to her and said ẹ̀yin náà lẹ tó sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ní mo gbé owó yín hmm. mo tó gbé náà ni ọmọ ló lè gbowó yá ọmọ ọgbọ́n ìwọ kò sí rírú ẹ̀ nínú situation tọ́dọ̀ ẹ o bọ́gà ẹ ṣe ń jù fún ẹ nìwọ náà ń dá padà ní mẹ́rin mẹ́rin ló ń kó dání báyìí bí ó kò ó ń dàlù ní wàá kémi tó dàlù màmá kémi tó wá ṣe ṣáàtì kó tó di pé gbogbo ẹ ti yam skataskata màmá gan tó bá dọjọ́ iwájú tó bá ti tó bá ti dọjọ́ iwájú kan tó fẹ́ sòótọ́ ọ̀rọ̀ wọ́n wá máa sọ pé woman yẹn try she begged me a lot mo bẹ̀ wọ́n ní kọ̀rọ̀ ní ní gbangba mo tún wá sórí live chat bí mo ṣe tó yìí at fifty something I cried ẹ bá mi bẹ̀ wọ́n but ngbà yẹn gbogbo wọn sọ pé ah, nǹkan tó máa jẹ́ ní nǹkan tó máa jẹ́ ní nǹkan tó máa jẹ́ ní let me say this to you ibikíbi tẹ̀dá wa máa dé ẹ̀dá máa dé bẹ́ẹ̀ o wẹ́dà wọ ló ṣàtọ́nú ẹ̀ wẹ́dà wọ ló mú lọ síbẹ̀ a ní ẹ lò gẹ́gẹ́ bí ìpè tí Ọlọ́run sọ pé ìwọ ló máa mú lọ bẹ̀ ni o tó o bá mú lọ bẹ̀ ọlọ́run máa gba ọ̀nà míì tó máa make pé ó máa fulfil destiny ẹ̀ ṣé you get me jẹ́ n tún gbé gò báyìí jẹ́ n tún gbé báyìí àìmọye ìgbà tí màá máa máa pè mí nídìí kàǹpì torí pé wọ́n sọ wípé ìwọ ń sìn wọn ò lè trust yẹ lágbájá kan dájú ẹ lọ ó ṣe fúṣà àti ìfẹnitá ń sọ yìí ni. Yeah, you getting me? So, kí ni reason tí mo fi wá ń sọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ nǹkan kan torí nígbà mi tán bá ju nǹkan mi sí màá kàn rẹ́rìn tèmi ní ní time but irú ẹ ó yẹ ká wá máa kó bò ẹni kí lèrè mi tí bá wá ṣe ṣáàtì fún ẹ mo ò nídìí láti fi ẹ pawó mi ò ní láti wá máa sọ pé ah ìwọ ah ìwọ lè ṣe kíní ká máa bú ẹ mo kàn fẹ́ kó mọ̀ pé tó bá di ọjọ́ iwájú ìtẹ́yìn ò bá mọ̀ di èèyàn kì í dá sí i ọ̀gá ẹ̀ ò ra fóònù fún mi nobody i'm still saying it on this social media no bagger no single person tó fún mi ní owó pé gbàrà fóònù rẹ̀ talk less of pé wọ́n ra fóònù wọ́n wá gbé fún mi fẹ́ máa wọ̀ rí mo ti rí nǹkan tó kọ́ ní kí n pin nọ́mbà máa wọ̀ ra òpin it tí bá ti ń ṣáàdùbàtà òpin my number. àbí ò ṣé kò yí ẹ òun rèé o pé ó di pé kinní kan bá dùn bí ó dùn ojú olóko kòndù ni ó rèé o ṣé kò yọ ṣé kò wọ náà rí bó ṣe rí báyìí èmi ti dúró twenty fifteen to twenty eighteen tí ìbá dẹ̀ ń ṣe pé màmá yẹn ṣe pé fún ta àwọn ọmọ mi I will not come out she has done it like five times before kí n tó wá reply wọn abiyamọ gidi lèmi mi ò dẹ̀ ń ṣe ẹni tó ń láìkí láti máa yájú ságbàlagbà àwọn tó mọ̀ mí tí n bá jọmọ àṣà gbogbo àwọn tó pè mí yẹn mi ní dá wọn lóhùn ṣé you getting it mi ní ẹ́bà sọ nǹkan kan mi ní ẹ́bà dá wọn lóhùn ó mọye ìgbà tí ìyà ti tẹ̀ sí mi lójú ni nígbà tẹ́mi àtàbúrò mi tó wà ní Canada jà ìyẹn ẹyin lójú màmá tẹ̀ sí mi lójú yàmàyàmá ni èrò máa pé èrò pé mọ́sìn láyé ìgbà tí fracas dùn six thousand máa ń wo màmá eight thousand máa ń wo màmá fracas ò dùn mọ́ tiktok ti ya wèrè sí gbòòrò. káwọn èèyàn máa wò ó pé facebook kí ló ń jẹ́ facebook fracas àwọn èèyàn kò jẹ mọ́ wọ́n ti mọ̀ pé it's all about arabu kẹ́ parọ́ mọ́yàn àwa náà ti ṣe rí náà ìwọ wá ń sọ pé ó gbéjà yàn ó ṣe gbà ńgbà tó ń gbéjà kí làwa ń ṣe ń gbà yẹn tí wọ́n fi ń bú wa oníta ló rán ìyá àbàdàn iṣẹ́ oní ìyá àbàdàn aláìmoore jọ ṣé wọ́n wá moore báyìí ó ṣàṣe kò ṣe àpá pé àwọn èèyàn ń rajà lọ́wọ́ ó rí pé the same thing làwọn méjèèjì ni èwo ò tiẹ̀ dá tiẹ̀ padà ó ṣe kò ṣe ọ̀gá ẹ̀ fún ẹ one million naira kọ̀ǹfàmù tarí ìgbà tí ìyá fẹ́mi five hundred towards my business i refund it back nígbà táwọn náà sọ owó nù ní turkey tí mo dé láti mẹ́ka èmi náà fún wọn five hundred thousand yẹn padà even though tí ò ṣe yẹ pé mission mi nìyẹn but nígbà tí wọ́n bọ́ta fún ara wọn ní lára owó àwọn tí mo jẹ àwọn táwọn fún mi làwọn gbà padà ṣé wọn náà rí pé ó yàtọ̀ kí ni ìwọ ti ṣe fọ́gà titi ẹ kò yẹ kí wọ́n lè bu ọ̀gá ẹ̀ kò pẹ́ ìwọ ọlọ́dún kan ẹni tó ti ń gba gbàgbọ́s láti bí ọdún mẹ́jọ tó wá fi rẹ́ra tí mo wá bẹ́ẹ̀ ta lójijì tí mo wá ké rara fún tàbí amọ́ ìwọ lè gbà á ni mo lo odidi mẹ́ka màmá ń ṣe ṣáàtì fún mi mo wà fọ́ọ̀sì láti láti ṣe ṣáàtì fún wọn ní mẹ́ka màmá ń gbé mi ṣe é pè tọmọtọmọ èpè wo náà wá ṣe fún wọn o madam ranjúranjú. Ranju ẹ dákẹ́ bá ń tan fáyìn. Hmm. bí n tó kù lórí fracas ń sìn ni pé kẹ́ máa rà bú fún yàn cropping ò dẹ̀ jẹ́ anybody mọ́ kan parọ́ orí búrọ́ burúkú èèyàn kan wá sí ṣọ́ọ̀bù mi níjẹta ó tún wọlé ó padà ó wọlé ó bọ́ta ó ní à ìyá àbàdàn ṣe ṣọ́ọ̀pẹ́ yìí lélẹ̀ hmm. ṣé bó sọ pé àgbà ni kùn tó ń kanlẹ̀ abẹ́yìn kọ́ àbí ó bá tún bí wọ́n léèrè ó ní ẹjọ́ ìyá àbàdàn ni mo fẹ́ rí wọ́n bá ní àwọn náà rèé ó ní yéè àwọn èèyàn ti ba ayé jẹ́ o náà máa parọ́ burúkú báyẹn pé tẹ bá rọ́bìnrin ó ní in fact ìyá àbàdàn you look so beautiful and uh, uh, uh, even lórí ju screen lọ wọ́n ní ah ah even lé ayọ̀ tí mo lọ́jọ́ yẹn ó wà first láti sọ pé kí n fẹ́hùn márùn tó fine kí ni mo dẹ̀ fi rán simple style kan mo fi rán arabu ló kù. inú mi máa ń dùn tó bá wá ṣẹlẹ̀ sí yín tẹ́ lè mú mọ́ra. faith how are you. tẹ́ ẹ̀yin náà lé ẹ̀yin ò tiẹ̀ mú nǹkan kan mọ́ra. bẹ́ẹ̀ ni sister mi later. ẹ lè mẹ́ni tí mọ́ra òun ló fò bọ́tà ń sìn tó ń bu tó ń bu ṣàkàṣàkà tó ń sọ pọ́pọ́lọ́ ẹ ti dàrú orí ẹ̀ ò pé kò ṣe gbá kò ṣàwo àwọn ò tó sọ bẹ́ẹ̀ fún ọ̀gá tiwa pórí wọn ò pé. nígbà yìí kó wọ́n sún àwàkọ́ gírí kò sẹ́ni tó máa kọ́kọ́ máa sọ pé ọ̀tá òun máa bu ọmọ nínú ọdún yìí tó máa dákẹ́ tó máa bu ọmọ mọ́lẹ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ àwa máa wò wọ́n ràn ni àyìnbó máa sọ pé ọ̀gá àti ìyá àti a máa pè wọ́n ìwọ ò dúró rárá ògbóyún ni kò dúró gbẹ̀kọ́ e ó máa ti ìyá ṣá o kò dúró gbẹ̀kọ́ e ó máa ti ìyá ṣá o ní bámbàṣì ọmọ burúkú ìyàwó dé ọmọ onígbèsè tó fẹ́ jẹ lórun ẹni wọlé wọn wọlé oró bàbá tóbi lójó dájúdájú kì í gbà ó dájúdájú kì í gbà ó lè sì lórí ìwúríkú ó lè sì bó ṣe rí nìyẹn ọmọ ìyá mi wá ìgbà náà tó ń pọ́n mi wá bọ́ta wá ṣe ṣáàtì láàárọ̀ wá ṣe lọ́sẹ̀ á máa ranjú wọn ranjú fò á máa ranjú báyìí bí ojú kọ̀ọ̀kọ̀ á máa pariwo á máa lè ṣan ìyá Ìbàdàn Adókẹ́ mi ni kùn bá síbí àjọkẹ́ kìíní kan bá ṣe mí. báwo ni tiẹ̀ ṣe wá rí báyìí sìn who laugh last na no laugh best egungun tó ọkọ̀ jó orí pé ìrànlọ́ wá wò last ìwọ tó ń ṣe tá bọ́ọ̀sì mi bó ṣe wà yẹn kò sí ní tó lè ṣe fún mi mi ò lè bú à nígbà wọn bí wọn sẹ́ndì sáàtì ńlọ́sàn yìí mo ní ẹ́ mo ní ẹ́ bọ́ọ̀sì ẹ̀ ti fọwọ́ jóná nìyí. mo ní ẹ ẹ pé ribiti ribiti ló wọ̀n fún bọ́ọ̀sì ẹ o orí bó ṣe rí you see how e dey now you dey see how e dey be you see how e dey feel pẹ̀lẹ́ o wá mọ̀ wípé wọ́n fẹ́ bà bísínẹ́sì ẹ jẹ́ bọ̀tí nígbà táwọn kan jókòó síbi kan sórí àga tán sọ pé Ìyá Ìbàdàn four one nine ó mà bá wọn sọ bẹ́ẹ̀ Ìyá Ìbàdàn olè ó mà sọ bẹ́ẹ̀ tó bá ra aṣọ ní one pound one p á ta fún wọn ní one thousand p ó máa kọ́mẹ́ǹtì ó máa sọ bẹ́ẹ̀ ó máa bá wọn dá sí i ó ti gbàgbé kó wọn náà ń tajà wọn náà rí Karma is a bitch Karma is a bitch kò ní lọ sílé ẹni tí wọn ò rán sí. Hmm ilé èèwọ̀ tọrun tó o ti ṣẹ̀ṣẹ̀ yẹn gangan gangan á kanlẹ̀kùn kógó kógó á wá fún ẹ ń pa tìyà pàṣà hmm. owó àwọn kan fẹ́ẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ah! wọ́n lára ẹ̀ o wọ́n ṣe gbá wọ́n rí i pé o ti ń gòkè jẹ́ ń dẹjú báyìí ah! ṣé náà so pẹ̀lẹ́ tiẹ̀ bí ilé ayé ṣe rí nìyẹn. máa wòye ìbàdàn yẹn o ìyá yẹn ló jẹ́ kó máa patronize ẹ̀ i never deny him it kí ló dé àjàrà àṣìdá wẹta lẹjọ i never deny it eh, thank you Nikki Posh when she was calling you thief and staging show for you she was enjoying it inú ẹ dùn kínní kan wèrè tó máa máa ranjú bí ojú wèrè yẹn á máa lè ṣan oníṣan lọ́rùn lá máa múra sí báyìí kò sí ní tó kàn nú ọ̀rọ̀ yìí o ò kí ń ṣe spíkà ìwé nìṣan mi ò dẹ̀ bú ọ̀gá ṣé bí àwa ń gbà táwa ń ṣe spíkà a máa ń jà pẹ̀lú orí pípé ni ẹni tó bá bù yà wá ń gbà yẹn òun làwa máa ń lọ fún àwa kì í ta lọ bá ẹni tí kò bá bù yà tíá ṣùgbọ́n wọ ó máa lọ ń fọwọ́ fa ọ̀ràn wálé fọ̀gá ẹ̀ ni àtẹni tó bọ̀gá ẹ̀ o I love this chat ọlọ́run yábàdàn you are making sense thank you àtẹni tó bú ọ̀gá ẹ̀ àtẹni tí ò bú àtẹni tí ò tiẹ̀ sọ̀rọ̀ sọ́gà ẹ̀ báyìí wà á hàn wọn ni bó ṣe máa sista mi ẹni láti rí i ọmọ yìí mi ìmọ̀ rí mi ìṣẹ́ rí mi ò burú mi tiẹ̀ kọ́mẹ̀ntì ń pẹ̀ rí kó bá ti rí i pé èèyàn kan bú mi báyìí àbí bí àmọ́ bá wà máa jà báyìí ó máa hàn ní ọ̀gá ẹ̀gàn máa lo diplomacy because ilé ayé yìí never say never kò sí nǹkan tó tó tó tí tó bá ní pẹ̀rẹ̀ tí kì í lópin kò dẹ̀ sí ara ajá má rẹ̀ àbí arẹ́ má jà ẹni tó bá jà lẹ́ni ó lè jẹ́ pé òun ló máa padà di èèyàn gidi sí ẹ lọ́la ìwọ tó lọ gbèjà ń bẹ̀ mo dẹ̀ ní kí n máa fi tèmi ṣàríkọ́gbọ́n àwa náà ti gbèjà padà lọ ilé ẹjọ́ náà hmm. àyíwá lẹ́nu ẹ̀ gan a ní kẹ́ ẹ mọ sọ pé ó ń gbà tó mo gbé ẹ̀dá àpín ìjà tó gbè yẹn sọ́run ẹ̀ ń ṣẹ́ ṣẹ́ni tó ń sọ yìí ṣó pè é pé jọ o mo ní ìdí spíkà o fọ́ọ̀mù rèé o come and fill your form come and fight for me Did mama called me say ìyá àbàdàn wá jà fún mi ṣé bẹ́ẹ̀ mi mo fọ ara mi ṣàfọwọ́fà àti ẹ̀gbọ́n pé mi joyè mo rò mú bọ̀ mi mo gbẹ́njọ kiri gbẹ́jọ lásán èmi ìjìyà Facebook lásán fúrákàsì mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run wò pé ibi tí wọ́n máa gbà gòkè lélẹ́yìn àánú ni mo rí gbà gbogbo èèyàn ló máa bá jà Pata ò sí níbi tí wọ́n ti ń so igi bó ṣe kéré jọjọ́ máa ń kéré ibi tó máa ti ń tú igi ló wà. ilé ìyàwó ọ̀yẹ́ ló ti gbà. nígbà tọ́gẹ̀ àtọ̀rẹ́ ẹ̀gbọ́n jà mo lè lọ gbé mọ́ra but I will never do that for what reason I don't go to people's platform. Yeah i don't call nobody bí facebook ṣe wà yìí ìwọ tó bá bìlí pé mo máa ń pè ẹ́ lẹ́yìn mo wá ń rojọ́ yá bọ́ síta kó gbé jáde and this that is the reason why up to this moment kò sí gbogbo nǹkan tó ń sọ pé yẹ́sẹ̀ ó sàpẹ́ ó sàpẹ́ wọn ò ní single voice note because that time that as at that time i love the mama dearly i can do anything because of her that was then o mi sọ fún yín pé báyìí then i'm saying then tó o bá bú ìyá yẹn ń gbà yẹn gbogbo brain mi máa ń spark ni mo rẹ́dì láti kú sí ẹ lọ́rùn mo rẹ́dì láti tẹ̀ sí ẹ lójú pa wọ́n láwọn lórí ẹ̀ lọ́lọ́run ṣe wá wọlá wípé mi ò lónú méjì pẹ̀lú wọn lèmi ò ṣe ti ṣubú lóòótọ́ ni tá sọ pé abuse mama and lose your glory ìwọ tó o bá ṣàbòsí ẹ you will lose your glory ọlọ́run dè mí lára pé mi ò ṣàbòsí wọn ní gbogbo ìgbà mò ń bá wọn ṣe ìjà ló wá dé ń sìn tó ní kálukú ń tẹ̀síra wọn lójú ṣùgbọ́n madam madam gold you looking sweet i love your customer i love your customer service ẹ ń bá mi pèrò èmi go wish láti bú wọn wàhálà ìlú láìláṣẹ it's not in my agenda ṣùgbọ́n kò sí ìyálàyà ẹni tó lè gbé àwọn ọmọ mi ṣe pé tí mi ní dá lóhùn kò sí thank you sister Janet I appreciate that ma Láyínká Yusuf welcome on board kò sí onítọ̀hún torí òbò kan náà lájọ fi bímọ ó jọ ń ta wá tó ń ro wá ni àwọn ọmọ yẹn wọ́n ṣe ìwọ olọ́dún méjì olọ́dún mẹ́ta àwa ò rówó gbà bí wọ́n ṣe rí gbà wọ́n wá sọ one million naira gbága sẹ́ẹ̀kan náà nínú àkáǹtì ẹ̀ torí òun Sunday ń sẹ́ ó lè ó lè adékè ó lè wọ́n fún lówó ẹni tó bá fún mi lówó kó bọ́tà èèyàn kan tó sọ pé òun fún mi one fifty fún birthday gift ẹ jọ ṣé mo béèrè willingly nìyẹn ìwọ wàá fẹ́ kọ́ pè ẹ́ ló lè wọ́n pè ẹ́ ló lè sí ó dùn ẹ́ ó láwọn ẹbí tiẹ̀ complain ṣé àwọn ẹbí ti wo complain gbà tó ló lè là wa tí wọn náà ń pariwo ó lè ìyá àjọkẹ́ ó lè mí nìkun ẹ bá ń bẹ ọmọ àlè yìí o pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ mi ìṣẹ́ rí mi ìbúrí kò dé ń ṣe pé bóyá ọ̀gá ẹ ni mò ń bú gbà náà ó mọ nǹkan tó pa wá pọ̀ wọ́n ní ìtàkùn tó ṣàgbè ló ṣe légede kí ìwọ tó dórí Facebook lèmi àti màmá ti jọ wà lèmi ti ń forí gbèpè náà mi ti ń forí lakú ìgbàwo mo bẹ̀rẹ̀ bísínẹ́sì gbogbo wọn pariwo ah, ah, ah, ó wàá fi búrẹ́dì kémi ọlọ́mọ ìwọ ti gbàgbé pé ńgbà tẹ́dà bá ti ń gòkè làwọn ìṣù àwọn ìṣòro kan máa dìde làwọn èèyàn kan máa dìde bí èṣù láti já ẹ wálẹ̀ ìgbọ́n náà mẹ́nu bele bele bele bele bele bele bele ó ṣe bí ẹni pé kò sí irú ẹ̀ èyí ní ìwà ń kọ́sìn ló bá ń gbọ́ títí ẹ wá wọ́ọ̀sì ó gbọ́ ni ìwọ gbọ́ nìkan sọ pé òun gbé four million fẹ́mi ó máa sọ ó ní wọ́n ń gbé twenty five million wọ́n ń gbé fifty mo dẹ̀ ẹni tó bá gbé owó fún mi pé ìyá àbàdàn twenty five million yìí o mo fẹ́ kó fi bẹ̀rẹ̀ ọjà tí ò bá sọ yóò sìnkú ọmọ ààrẹ tó jáde àwọn èèyàn pè nígbà tí ẹni wọn láwọn ní kó báwọn rẹ ran four million ẹ̀jẹ̀ sọ́fẹ́ fi ṣòkú ni. <laughs> yá àbàdàgbà àyà ni ẹ <laughs> leave this girl alone leave her alone Oh, wá ṣe proper apology fáwọn tó bú nígbà táwa bá rí pé nǹkan tá a ṣe ò dáa àwa máa ń ṣe proper apology ni a mọ̀ dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ṣé ó ti yẹ yín sìn ẹ jẹ́ ká máa ṣe sùúrù o mọ ojú tó sì lè ka yẹ ilé wa tẹlẹmí papọ̀ mẹ́díyẹ o mọ ibi tó rí ẹ wà ó mẹ́ńtọ́lọ̀ máa lò fún ẹ irú èmi ń sìn mi ò lè sọ dáadáa ń pa ẹ̀ torí pé kí ni mi ò ṣe ẹ́ torí bẹ́ẹ̀ sì ń ṣépè fún mi mi ò fọjọ́ kan bu ẹ̀rí bá tọ́ pé tí mo ti bú rí mi mind tọ́ pé ní tèmi àti ẹ̀ ní kàńtàrí wà láìtàlá mi ní dẹ́ lóhùn èèyàn kan wà lórí facebook báàbù mi láti ẹ̀ńdọ́là mi ní dálọ́ àti búra wa rí so kò ní ṣe kí ló fẹ́ sọ ń pa mi àbí kí ló fẹ́ sọ ń pa ẹ̀ bó ti wọ́n mọ̀ yìí mi ò bú ẹ rí mi ò sọ ń pa ẹ̀ gan rí wọn ò bú ẹrí kí n kọ́mẹ́ǹtì rì ó ṣe oríṣiríṣi ṣáàtì fún mi ó búlọ́ọ̀gì mi ó gbé kinní lé mi lọ́wọ́ bẹ̀ẹ̀ sí ń ṣe oríṣiríṣi nítorí pé wà ń bi tó wà ìwọ ti wáyé pé ọmọ ṣẹ́ padà ó lè dán padà dán ọmọ ọ̀dọ̀ wo ibi tán já ẹ sí wọ́n ti já ẹ sí kọ́tà tó wọ́n wá ṣe disclaimer fún ẹ wá rànjú ọmọ láwọ̀ ẹ omi lò ó bí voice màmá nìyẹn mo yá yẹn lò ní ó ní láti ṣe proper apology fún gbàgbọ́n tó ti bú ṣé Àbíkẹ́ Jagaban gan bú ẹ rí aláṣọ àdúrà àti Bímpé ṣọ́ bú ẹ rí Elizabeth Ọbáńlágo bú ẹ rí ó máa máa ṣépè ni ó máa máa ranjú ló máa máa ṣépè ó máa máa bẹ́ everybody ìwọ mọ̀ pé èpè nù làwọn jẹ̀bú sọ. So adabíjà oje pè téèyàn bá padà wípé àdàbí tí mo bá bú ẹ ó ti tán look at it. Mm-hmm. She she supposed to mention everyone and apologize genuinely as you did for everyone you offended. Her apology is wasn't is wasn't genuine at all. Of course, ìgbéraga ìgbéraṣánlẹ̀ èmi ò ní nǹkan kan lè wá dúró lára kó wá bú mi o tẹ́ni tó bá ti sọ pé o bú àwọn ọmọ wa bú wọn ni i don't care i'm not come out again to, out to come and reply you kò ń ṣerú ẹ̀ àwọn olórí làwọn máa ń ta sí. Si